الرجيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين الحمد لله وبه نستعين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ àlékún كي ọlọ́run àtọ́lá rẹ̀ النبي ànábì الله عليه وآله وسلم. أمر علي النبي àwọn صحابة. ilé ànábì àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá wà lórí ìlànà tá ànábì mú wa bá wa tí ó fi dọjọ́ alkiyama eléyìí ni ètò yín ètò wa dáwàtul haq ìpèpè òdodo yìí tó máa ń dé sí etí gbọ́ wa láti Premier FM 93.5 ní ìdájí ìdájí báyìí nínú Ramadan èyí tí àwọn àfáàwà fadilatu sheikh suleiman muhammad al-awwal amúbíyẹyà tí a jẹ́ ìmáàmù fún wa ní ìyànà bóríjà central mosque ìmáàmù fún wa ní green mosque ní gbági tí wọ́n bá ní tẹ̀síwájú níbi ìdánilẹ́kọ̀ọ́ náà nípa ohun tó ń lọ láyé lónìí nípa àjàkálẹ̀ àrùn wọ́n ti bá ní bá ọ̀rọ̀ náà débì kan tí ó nítumọ̀ nípa Balaam báwọn èèyàn rẹ̀ ṣe lọ bá wípé kó bá wọn gbé àwọn tí ń bọ̀ ìṣépè látòrí ànábì Musa àtàwọn ọmọ bani Israel àti ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ orí eléyìí náà ni wọ́n ti mọ bá wa tẹ̀síwájú lọ falyatafaddal mashkuran ma'ajura. بسم الله الرحمن الرحيم وأنذر الناس يوم يأتي يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل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 akú ìbọ̀lọ́wọ́n ọba lò lọ́nà tí ọlọ́run ọba ń gbà yọ́nú sí wa kọjọ́ kọ́mọ́ gbà dáadáa báyìí lọ́wọ́ wa a ti jọ bẹ̀rẹ̀ oṣù nírọ̀rùn kọ́dàkùn kó jẹ́ kí ẹ̀mí wa jọ rí ìgbẹ̀yìn oṣù yìí ní àná wa nítorí wípé n tó jẹ́ kí a pẹ́ díẹ̀ níbi ìkáwọn wa mùsùlùmí ni ọ́ o ò gbọ́dọ̀ ọlọ́ àtàrà nàbí kó o fi wá jáwọ inú láàbù tàbí nǹkan kankan tó ọkọ lẹ́kọ̀ọ́ pé akíní ah, sàwọn àfa ìgbà iná biological weapon ni wọ́n dẹ̀ ń pọn lé tó báyìí kí ló ń biological weapon ṣé nǹkan kan bẹ tó ń jẹ́ weapon nǹkan kan bẹ tí ń jẹ́ biological eh, biology tó jẹ́ pò ń lọ ni tí ò jẹ́ nǹkan kankan náà bọ́lá máa fẹ́ fi nǹkan kan bínú ló jẹ́ á mú asaru tá a mú wájú sí wípé ìdá àsọ ní mẹ́ni àrọ́fà ni sàlọ́tò àríyìn mẹ́ni lámìyà àrífù ni lára ìmọ̀ ọlọ́run ọba náà ni kọ́dà díẹ̀ tó ni nínú ìmọ̀ ọlọ́run ọba èèmọ̀ rẹ̀ èèmọ̀ tó gba ẹnu tán ni fúdi èyí àmọ́ àwọn ẹ̀rí wa ń pa pé ìbínú ọlọ́run ìní máa jẹ́ ìpìlẹ̀ àwọn àlámẹ́rì lọ́pọ̀lọpọ̀ bàtí bá máa ń ṣẹlẹ̀ ṣùgbọ́n nàbí sallallahu alaihi wasallam olùsẹ̀rẹ̀ sí àǹfààní Ísírẹ́lì rí ẹ̀rí ẹ̀ lámúwá yẹn ó tún wá ní aw man kana qablakum aw ala man kana qablakum ọlọ́run ti fi ránṣẹ́ sáwọn kan rí tí wọ́n ṣáájú yín náà lọ nínú àwọn tó ti wà rí wọ́n tún lè jẹ́ bàdí sọ̀rọ̀ sílẹ̀ mẹ́jọba ní Israel kámú àdìsí wọn padà Usama ní ànábì ní atọ́rùn ríjìsọ̀n urusila àtọ́ ìfàtí mímbà ní Israel akẹ́ àyùn lánàá ìyà kan ni ikú ọ̀wọ̀wọ̀ yìí gbóná ìyà kan ni ọlọ́mọ fi tọ̀rùn tiẹ̀ ìmọ̀ fi ránṣẹ́ sí àwọn èèyàn tí wọ́n bá ti ṣẹ̀ ó ti sẹ́sàn kan rí ní Israel agbọ̀n tí wọ́n ṣe àwọn alàmọ̀ǹkà náà kọ́bùlọ̀kùn abáǹkan tí wọ́n ti lọ ṣáájú án wo làwọn tí wọ́n ti wá lọ ṣáájú wọn yẹn kódà nínú àdísù mi ó sì ọlọ́run ní rijizun ìyà haran onítọ̀rún òsì ìbàbíyí máa ń kí àná qablakum àtọ́ lọ ṣáájú yín lọ́lọ́run fi ṣe pàṣán ìyà fún tọ́yìn irú àwọn tó tó wà lọ ṣáájú wa yẹn náà bó láti rí ẹ̀rí yẹn tá a bá lọ rèé wo ẹgbàá wa àfáwà ibn Ishaq fil mubtadi' tí gẹ́bí àfàwà àgbàbínà hajar bẹ́ẹ̀ sàlàyé alámàrí a àmú ìwáyà rẹ̀ wá wọ́n ní àsìkò kan wà rí pẹ̀lú ànábì Dawud alayhi salatu wassalam òun ló túkù lẹ́ntí bàbá ní sọ̀rọ̀ ìlì sọ̀rọ̀ ẹgbọ́tọ̀ lọ́hùn ẹ pẹ̀sẹ̀ tí ẹ mọ́ mutí mọ́ ẹ mọ́ ṣàgbèrè ẹ mọ́ jalè ẹ mọ́ dàlúrú ẹ mọ́ pààyàn bọ̀dáhùn ó ń ká kúsà ṣe tó wù wípé ẹ ti ẹ̀dùn náà bọ́lá ọba mú a gan ṣé yóò ṣejú ẹni ló ṣe àwọn ẹ̀sẹ̀ tó ń kálukú máa dá ẹ wọ àwọ̀ ẹ̀ tẹ́ ń pariwo kílẹ̀ ìyàwó ọlọ́ni o ìlẹ̀gbà ẹ̀wọ́ ẹ̀ o ẹ̀dùn ogan náà bẹ́ẹ̀ ọba jẹ́jẹkújẹ gan ọlọ́run gan máa bínú sí yẹn kí lọ́ọ́ da sí ó ṣe àwọn nǹkan báyẹn. anàlọ́ àwọn àìlà ọlọ́run wọn ránṣẹ́ sí ẹsẹ̀ tí ẹ ń sẹ́yìí ó ti kún ojú òṣùwọ̀n báyìí mo wá ṣetán láti bínú ṣùgbọ́n tí mo fẹ́ fi bínú ìrẹ̀ràn bí wọn nǹkan mẹ́ta bá a mú kan nínú mẹ́ta fakọ̀ yírùn bayna salasin sọ pé wọ́n mú kan nínú mẹ́ta yìí imma an abtaliahum bil nínú kí n fi ọ̀dà bá wọn jà ń gbà mi mú omi kan akán gbogbo ewéko pátá yọ ọgbẹ igi ọgbẹ omi ilẹ̀ ọ̀gbẹ èèpẹ̀ ilẹ̀ ọ̀padà dàbí eérú wọ́n mọ̀ wá kú pọ̀ wọ̀wọ́ nígbà tí rí jèbi eh ọlọ́run dákun wa àṣé nǹkan tó pọ̀ lọ́dọ̀ rẹ tó lè jẹ́yà tó tún yàtọ̀ sí léyìí eh, ọlọ́run dákun wa àwọn bàbá wa wọn ní àtú ọ̀sẹ̀ ṣe wá wí bó ṣe rí náà nu ọmọ wa a mọ̀ wá sọ pé àwọn ọlọ́ọ̀bá ó tú ọ́sẹ́ o tí ìbá ṣe ń tọ́ ọ̀dá máa la wá dákun jẹ́ ọ jẹ́ pé ń tọ́ ọ̀dá máa láhùn ibi ìkẹ́ lọ́ọ̀bà ni wọ́n ti á lọ ibi ìkẹ́ rẹ̀ dákun ṣàánú wa o. kọ́yìrì bẹ́ẹ̀ ni sọ pé wọ́n mú kanú mẹ́ta ìmà an abtaliya bil qahd inú kí n gbá sẹ́mà mi kí n má kàn kankan lẹ̀ báyìí tó jó ni ọlọ́run dákun ṣàánú wa o gbogbo àtọ́wà àwílẹ̀ àdúwí wi àbí kí n dé ọ̀tá sí wọn wọn ó sì kógun wá jà wọn ni fódìdí oṣù méjì iye ẹni tí wọ́n máa pa lójoojúmọ́ ma o ní tí wọ́n bá lè pa lójoojúmọ́ máa pa nínú wọn ṣùgbọ́n ọ̀tá tí ń ràn sí agbára wọn ò ní ká ọ̀tá tó lè fọ́ díyàn mú báyìí tí ó tún fọ́ díyàn lẹ́nu téèyàn nílé mímọ́ ìmí ò fún yàn lọ́rùn ìmí ìlé àyàn ìmí ìlé sọ́kàwé oríṣiríṣi irú ya tí wọ́n èjẹ́ yín tẹ́yìn máa kú ẹ má wulẹ̀ béèrè yín sàdíyàn sí jọ́kìnní jọ́kìnní jọ́kìnní oṣù kan ó pè oṣù kejì náà tún máa lórí rẹ títí tó náà pé ó di oṣù méjì òun ní tò wàá lè fi agbára mi sọ fáwọn ọ̀tá ń pé ọ̀yẹ́ fiẹ́lẹ́ o mo kàn dẹ́yìn sí ẹ kí n lè fi ìyà jẹ́ ni o ẹlẹ́ẹ̀kejì àbí ah, ni. sàlásàtà àyàmín àbí kí n dẹ ìgbóná ikú ọ̀wọ̀wọ̀ sí hàn ṣùgbọ́n náà ènìyàn òjijọ́ mẹ́ta lọ ṣé kò sí bí ọlọ́run tó ṣe ń sí wa ìkẹrì ó wà ní ah allahu akbar ọlọ́run ní òǹdá ìkẹ ọgọ́rùn ọlọ́run jẹ́ àwárí ọwọ́ amú ẹyọ kan bẹ̀ ọ̀sọ̀kalẹ̀ sórí ilẹ̀ bí a bí fún wa nù gbogbo ń tà ń rí lónìí lágbájá lọ́kọ̀ one fifty ó bó ẹnìkan ó bó àwọn èèyàn lọ dúrẹ́dì ń bẹ̀ tamado ó nílẹ̀ fifty kìíní kan acres ó fi ṣe sàárà tani ó fi lẹ̀kẹ́lẹ̀ kún kọ́ mọ́sáàsì bàbá yìí ń sànú ọmọ rẹ̀ ìyá yìí ń sànú ọmọ rẹ̀ ọmọ ń ké ìyá tètè fún lóúnjẹ ìyàwó ń rún júrúmú ọkọ tètè fún wọ̀ọ̀bẹ̀ lẹ̀ gbogbo ń tà fi ń bara wà lónìí òkè ni gbogbo ń ti ń bẹ láyé tá Eh, eh, London ọ fáìn Amẹ́ríkà ìlú tó ṣe ni eh, Nàìjíríà náà bàbá dásúrọ́ kìnnà àsọ́kùtà náà fáìn tá a bá dé gọ́nà sàwọ́sí náà náà fáìn gbogbo kìnnì kan gbogbo ń tà ní ti ń dùn mọ́ wáyì anú kẹyọ kan ti ń bẹ̀láyé yìí láwọ̀ àti tó tọ́lọ́ ti dá nàbí Ádámà òun náà la ti ń pín kẹ́ńjẹ táǹpín jẹ táǹpín jẹ téèdì sí àtàn títún bọ̀ lẹ́yìn ìwà náà ẹnìkan lówó ọ̀rọ̀ báyìí nìkan kan ní ẹnìkan lálàáfíà báyìí ẹnìkan fẹ́ ń ẹnìkan bu ẹ̀rìn ẹnìkan gbóògbó ń tà àdúgbò máa wá inú kẹ́ náà ni ànábì ní tèè dérí ẹranko tí ó bímọ rẹ̀ lẹ́tọ̀tọ́ mọ́ ọmọ sí tagataga yá àgbẹ́sẹ̀ òkè ẹnì kẹ́kọ̀ọ́ ló kọ́kọ́ kọ̀ máa ń jẹ pé ọyá áńgì ẹsẹ̀ sókè nínú kò fẹ́ ti ọmọ ẹ̀ mọ́lẹ̀ tó náà tó gbẹ́sẹ̀ láti má ti ọmọ rẹ̀ mọ́lẹ̀ la ilaha illallah mọ̀rọ̀sọ̀sà inú kẹ́hùn olómúkìnì máa fẹnu gbọ́ máa tiẹ̀ pẹ̀lú eyín pàǹpàǹ kò sí mídígé jẹ yóò sì máa gé ọmọ ẹlòmíì jẹ bọ́sàjá náà kò ní gọ́mọ̀tì náà jẹ yọmọ gẹ́gẹ́ ọmọ ẹlòmíì jẹ òní pẹ́fẹ́ yẹn fi ń kọ́ ọmọ rẹ̀ sá fọkọ̀ òun lẹ́dìẹ náà fi ń kọ́ ọmọ rẹ̀ sá fún àṣà fún àwòdì àwọn àgbàlagbà wọn á ní ó ṣe nírí ní mú yẹ ẹdìẹ ráwòdì sá nítorí pé yẹ ẹdìẹ náà òun sá pẹ̀lú kẹ́yìn náà yọ ọkọ̀ ọmọ rẹ̀ sá àwọn àgbàlagbà wọn á ní àà ah, ebi yẹ ẹdìẹ ti dàgbà aṣọ ò lè gbé wọ àwọn ọmọ rẹ̀ ní ògbè kí lọ wá ń sáṣọ ní ah, ó sì mí ni ó tún ànábì ìròyìn ìkẹ́ ìròyìn ìkẹ́ ìròyìn ìkẹ́ tó ń ti bẹ́ẹ̀ ninety nine yòókù ànábì sẹ̀kùsàlì dẹ̀ náà ẹ wá jẹ́ àìmàjìn bí ìkẹyìn ó ṣe tó ninety nine tó wá sẹ̀kùsàlì dẹ̀ náà náà ẹyọ kan táyé sí yóò tó parẹ́ ni ànábì náà tó wá kẹyọ kan táyé ńlẹ̀ yóò tó wá lọ rí fi parí ninety nine ti àlìjẹ́nnà yá àjọ gbọ́ndúrẹ́dì ń padà sálìjẹ́nnà ọlọ́run jọ̀ọ́járe jọjọ́rì jẹ́ nípin bí ìkẹ́ rẹ̀ mọ́sídìí àtọ́yà rẹ̀ wò ṣáájú kátóríkẹ̀ náà dákun àtàwọn àtàn ya wa àtàwọn àtàwọn ọmọ wa àtàwọn àtàwọn ọ̀rẹ́ wa àti gbogbo olólùgbọ́ wa iná dákun ṣàánú wa má jẹ́ àṣẹrù wa náà ibi àrùnrọ̀pá abẹ́rù wa níwájú Ọlọ́run bá dákun ibẹ̀ ni ó ti jẹ́ abá o. àdébí dàwúdù rẹ̀ wọ́n ti sọ pé kó mú kanú kan mẹ́ta fine fa akhbarahum anabi dìde ọlọ́ba àwọn èèyàn rẹ̀ ẹ mo kékeré fún yín o ẹ gbọ́ o òṣùwọ̀n ìyá yìí ti kún o ìtọ́lọ́run rẹ̀ sẹ́sìn mi rèé o ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ó ní kẹ́ ẹ mú kan nínú mẹ́ta ah, gbogbo wọn bá ní ah, ìyá ti wá dé báyìí ah, ìyá ti dé ṣùgbọ́n kan nínú mẹ́ta ni ẹ mú kò sí ọ̀rọ̀ no going back in tọ́lọ̀ sọ fóònù ó ti stamp ẹ̀ pa ah ó ní kò burú ikhtar lana ìwọ náà ni eh, eh, ànábì wa náà ni ìwọ náà lọ mọ èwo eh, ló lè fúyẹ́ mbẹ́. ọ̀pọ̀lọpọ̀ ògbé ìwọ ni wọ́n bá ní mú kan fàtàrọ̀ tọ̀rọ̀ láti lè pè ní pé kan rí náà ni nàbí ah, torí wípé ńgbà mi sọ̀rọ̀ pé òun ó mú fi àsìkò sóhun hmm. ẹ báyìí kẹ̀ lára àwọn igbó osi dákọ̀ ọ̀tọ̀ta ọtọ taa méjì nígbàtí ọ̀dà akọ̀ sí tọ̀hún ọ̀dàkọ̀ ọjọ́ mẹ́ta ìyìn sì lè sọ déédéé tí ọmọ kú nínú ojoojúmọ́ náà látọ̀wọ́ ọ̀tà tàbí tí ọmọ kú náà ń gbà àtẹ̀yìntì wò sọ ìgbà torí pẹ̀lú mí lè béèrè pé ó sì lè bá wọn mú ikú ọ̀wọ̀ọ̀wọ́ ìkẹ́ni àmọ́ ìlú ìrìnàtò fi bá wọn kí lè mọ̀ tí فمات منهم إلى an الشمس سبعون sab'una alfan seventy thousand ló kú nù wọn ṣáájú kó tó di wípé òòrùn ọ̀yẹ́ àtàrí náwọn àsìkò yẹn apá kan nù àwọn ẹgbà wa wàkílà mi ata alfin wọ́n ní hundred thousand tiẹ̀ tún ni wọ́n wà lórí pé ikú ọ̀wọ́wọ́ yìí ń ṣẹlẹ̀ báyìí fatadarra Dawud ila Allahi ànábì wọn bá bẹ̀rẹ̀ sí ń bá wọn fara ara lẹ̀ fọlọ́n ọlọ́run dákun ẹ dákun jọ dákun dákun jọ bọ́lọ́run ṣe gbẹ̀ràn bàbá wa tipẹ́tipẹ́ tí ẹ máa sọ pé ọlọ́run ọba wa tá à ń sìn ó nífẹ̀ẹ́ dákun jọ kéèyàn ọmọ bá sọ pé ṣe ń tó ṣe ní ìfẹ́ gbọ́ yọ́ọ́ bàjẹ́ kọjá àlàkáyé ń tó wí bá ń fọlọ́n farulẹ̀ fọlọ́n farufaawo ọlọ́run ní ànábì mi mo sì ti gbọ́ mo ti ká nǹkan náà kú lẹ̀ kó padà kókó ní ọ̀dọ̀ wọn wọn náà wá gbàdúrà wọn jàmáà kátó ti bẹ̀ náà mà wípé à ń bọ̀ níbi wípé ìtànú ọlọ́run tán pátápátá bádàwó bá dé báyìí a tún máa yọ àwọn ẹni rẹ̀ lẹ̀ àlẹ́ bí wọ́n sàmì láàrin wọn àtàmì àtàmì àtàmì àtàmì ìbẹ̀rẹ̀ à ń bọ̀ pẹ̀lú gọlọ́m eléyìí jẹ́ abalẹ̀ ẹ̀rí kanu tá a fẹ́ sàlàyé lénìí ṣùgbọ́n sótún ṣẹlẹ̀ rí náà sí àwọn tọ́jọ́ wípé a lè pé a rí tracy ti pé bani sọ ìtura àwọn eléyìí náà sí ìtọ́jẹ́ pé kèé ṣe bani Israel ìlọ́sẹ̀lẹ̀ sí sótún wà wọ́n ní ẹjẹ́ á tún lọ sínú ẹgbàá wa mi tí ọ̀pọ̀lọpọ̀ ní àwọn àfà tí wọ́n fi tú ayé àtọ̀lọ́wọ́n bá ń sọ nù sọ́rọ́tù A'raf wípé ìrẹ́ Musa ojú ìlànà rabbaka bima àyídà indak bá ní bẹ́ẹ̀ lọ́wọ́ bá rẹ̀ ìǹtọ́sàdéhùn pòǹgó mu alátọ̀dọ̀ rẹ̀ yìí tọ́jẹ́yà fún wa ó ti mú dé báyìí ṣùgbọ́n àti rí yàyà àti gbọ́ báyìí la inca shafta anna ridges tó ọba lè bá ní belong kí yàyà ọ lọ agbọ̀gbọ́ àwọn bàdé sọ̀rọ̀ ilẹ̀ adáwọn ẹlẹ́ kí ni tó fa ọ̀rọ̀ yìí àfàwà tọ́bárí ní antori kí àfàwà Sa'id ibn Jubair òní gbàgbà ẹgbà ìwà wá wọ́n ní amara Musa bani Israel ọlọ́run rẹ̀ sẹ́sẹ́ ànàbí Musa wípé èébìnú sí Fíráúnà ṣùgbọ́n tí wọ́n bá ti bínú yìí ń sọ ikú ọ̀wọ̀ọ̀wọ̀ kalẹ̀ láti sánmà ṣùgbọ́n kú ọ̀wọ̀ọ̀wọ̀ yìí ń máa yọ àwọn ibì tí ò ní bá ṣùgbọ́n tí ń yọ yìí jẹ́ ń sọ àṣírí tí ó máa wà láwọn àyè tí ń yọ jẹ́ ń sọ fún wa nàbí Musa kí wà ní nǹkan náà pa àwọn bàdé sọ̀rọ̀ láfẹ́ àyẹ̀dùbà kúlù rọ́jùlì minimum caption kẹ́nì kọ̀ọ̀kan nù wọn kọ́lọ̀ rèé pa àgbò kọ̀ọ̀kan fún mọ̀lìyàkbọ̀b káfà òfin ìdámì kọ́ńkàlùkọ́ wá kí ọwọ́ rẹ̀ bọnú ẹ̀jẹ̀ àgbò yẹn súnmọ́ lìyẹ́dùrù bìí alábàbí kó ń kálukú wá mú ọwọ́ kó fi lé ara ilẹ̀kùn lé rẹ̀ báyìí fàfà àlù kó ń kálukú bá mú wọn pa wọn kí ọwọ́ bẹ̀jẹ̀ wọn lọ fi lé wọn ọwọ́ ó ṣe yọ ọ̀sán gbọ̀gàrà báyìí lára ilẹ̀kùn wọn ó ń kálukú ń tètè ó ń kálukú ń tètè ah! àwọn tí wọn jẹ́ kíbùtù àwọn èèyàn fíráwọn náà wọ́n tàwọn mọ̀ pé kí ni à ń sàwọn ilé kí ni kí ni táwọn ilé ń ẹ̀jẹ̀ abéèrè nà wọ́n bá lọ bá wọn. Ah, wọ́n ní kí ló dé tẹ̀sí tẹ̀sí ah, wọ́n ní inna Allah sayab'athu alaykum adaban ọlọ́run ó fi yà jẹ́ yín ẹ̀nà rẹ̀ ni ó fi yà jẹ́ ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ẹ̀hẹ́ tọ́ba wọn sẹ́yà ńkọ́ kí ni ọ̀sẹ̀ rẹ̀ wa innama nanju minhu bihadi alamati wa innama nanju minhu bihadi alamati apẹrẹ táwa ṣe yìí tí ìyá ń bá ti ń délé e tíá yóò họ ni àpẹẹrẹ sáǹpù tọ́lọ̀ ní káwò fi ilé lélẹ̀ sáàbù lọ́nà sí kẹ́ẹ̀ fi ilé ó dáhùn ọ́sà tí ó sì yẹ̀yẹ̀ fa asbahu nígbà tí èdè wípé wọ́n sùn ní ọ̀lẹ́ ẹjọ́ náà kí lẹ́yìn mọ́ wà kọ̀dìmáta min qawmi fìràún sàbẹ̀rún alifan seventy thousand àwọn èèyàn ti kú nínú àwọn èèyàn fìràún náà fọ̀kọ́lẹ̀ fìràún ní dàdàlík nígbà tí nǹkan ìwádé ìró ti dé ọ̀dọ̀ fíọ́nà ee yìí tẹ́ mọ̀ sọ ìmọ̀ ti rí bẹ́ẹ̀ o fíọ́nà bá yẹn sísà bí Musa ó ní ìrẹ̀ Musa lójú ìlànà rabbak bá ní bẹ́ẹ̀ lọ́wọ́ bá rẹ̀ bí máa ayé ìdá pẹ̀lú tó ti ṣe ládéhùn wípé òun fìyà ìjìyà ó sì ti ránṣẹ́ ìyà àti rí báyìí ṣùgbọ́n là ń kàṣọ́fta anna rijis tó o bá lè bá ní bẹ́ẹ̀ lọ́wọ́ tí ìyà ìbáyìí lọ lànà mìíràn lákì àgbà ọ̀gbọ́ ìrẹ̀ Musa kọ́dà wọ́n lè lórí sí lánàá máa kà bá ní Israel àádán àbàní ìsọ̀ ilẹ̀ àádán lẹ̀ padà fún ọ àní fìyà jẹ wọn mọ́ mo wọ̀rí rẹ̀ ànábì Musa ń tọ́ fa ọ̀rọ̀ yẹn nìyẹn fàdá ànábì Musa bá bẹ̀rẹ̀ sí ń bá wọn bẹ̀ ànihùn ọlọ́run bá kó ikú ọ̀wọ́ ọ̀wọ́ ọba fún wọn ọlọ́run dákun ọba yìí dákun ikú ọ̀wọ́ yìí dákun ikú ọ̀wọ́ yìí dákun kódà àtúndùn àwọn àfa àwọn ni kìí ṣe lórí ìbánisọ̀rọ̀ nìkan kódà a rí àwọn àgbàlagbà nú àwọn àfọ́n tafsir tí wọ́n bá ní túmọ̀ àyà tọ́lọ́wọ́n bá sọ wípé alam tara ila alladhina kharaju min diyarihim wa hum ulufun hadhara al-maut ila nabi ó di àbọ̀ sọ̀rọ̀ ń pa àwọn èèyàn kan ká sọ̀rọ̀ wọn fún ọ wọ́n jáde nínú ilé wọn tòótọ́ kí ló dé ń bọ̀ wọ́n múlùf ẹgbẹ̀rún lẹ́gbẹ̀rún báyìí ò ní wọn àìmọye nǹka ní àwọn àfáàn sọ ń pa wọn ṣùgbọ́n lọ́wọ́ bá ti sọ wípé wọ́n pọ̀ kí ló mú wọn sákò lé hadaro limaud wọ́n ń họ́ lọ kíkú ọmọ bá pa wọn kí ni tọ́lọ́wọ́ bá ṣe apá kan àfáà ní ti ń bẹ́ẹ̀mẹ̀rún ayé faru mina tọ̀ọ̀rún wọ́n sá fún tọ̀ọ̀rún tó jẹ́ kú ọ̀wọ́ ṣùgbọ́n síkò tọ́lọ́ fẹ́ kí wọ́n lò láyé kì í tó ọlọ́run wá fẹ́ kí wọn kẹ́kọ̀ọ́ nípa pé ẹ mọ̀ sáà kí ẹ sígbà tí ń lè mú yín lọ ṣùgbọ́n mo ti sàdéhùn pé táìmù tí wọ́n fẹ́ kẹ́ ẹ lòrè ni thumma ahyahum li yukammilu ma baqiya min ajalihim ọlọ́run bá wa ó tún wá jí ẹ padà ẹ lo àsìkò yín yòókù tó kù tí ìbẹ̀nu ọjọ́ orí yín jàmáà ẹnìkan ò lè kú àfijọ́ tọ́lọ́run ti sọ wípé ikú rẹ̀ ó yánu ọ̀nà tí ó wà gbàkú ọlọ́run lọ́wọ́ àní eléyàn ẹlòmí ò sórí ibú ń bẹ ní o ẹlòmí ò sórí eré ń bẹ ní o nǹkan kan ní ó ṣe ní o ṣùgbọ́n ju ẹ̀ bá ti kú níjọ́ tí ó kù náà gbogbo ẹni ọba kú tọ́ba tún kù sẹ́mi ẹnìkan wípé àwọn kan ní a pa kèé sí ìsọjọ́ rẹ̀ ló kú ó ń tàn yìí ṣe mùsùlùmí ó ṣe mùsùlùmí fọlọ́n tọ́gbà báwọn tẹ̀mítẹ̀mí wípé ọlọ́run kí ń pààyàn àwọn kan tó ń bẹ tí ń gbàyàn pamọ́ lọ́nlọ́ sábàbí ó ní gbogbo nǹkan tá à ń rí ọlọ́run ọba náà ní bẹ́ǹdì gbogbo àlámẹ́rì ẹnìkan ò lè pààyàn lẹ́yìn aláṣọ àtàlá ṣùgbọ́n tí wọ́n bẹ sábàbí aburú kíyàn kan fi lè ṣẹlẹ̀ ò ní òòrùn eléyìn lálẹ́ kíámẹ́ ló ara clear àlámẹ́rì tọrọ àṣẹlẹ̀ ní ààyè tí a bá wà wọ àwọn ẹ̀rí tá à ń rí lọ́tùn lọ́sì ó mú wa mọ̀ wípé ìntànwí yìí o àwọn tó ti fàrí lórílẹ̀ ṣùgbọ́n ṣé nǹkan ti wá lọ ìbéèrè ọ̀wà wá pé ṣé irú ìbínú sì tún kù ń sẹ́mà tọ́lọ̀ ń lè ẹ̀tún wá jẹ́ àkíyà rẹ̀ nínú ẹ̀gbà wọ́n mi tí ó jẹ́ wípé ànábì tó bá ní rẹ̀ òun muslim nínú àdífi usama yìí tún ni nígbà tí ń bá sáádù ti ń jẹ́ amiru ológbọ́n bàbá rẹ̀ padà ń anabi wa ń sọ wípé zakaro lè wájà anabi ń sọ ń pa ìnira ìrora tí ń bẹ́ẹ̀ bí wà láàkú ọ̀wọ́ ọ̀wọ́ yìí anabi wa ní fàkọ́ọ́lá rijizon anabi níyà ni o àwọ̀ azabon ìyá náà tún ní sẹ́ ó dìbà bí i báàdùn umam ọlọ́run ti fi jẹ àwọn èèyàn kan rí tí lọ ṣáájú yín súnmọ́ bákìyà mínú bákìyà tó ní ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ọlọ́run ṣẹ́ díẹ̀ kù sórí lẹ̀ hmm. ọmọ bí ó fi pamọ́ bìkan ni o ó bùmọ́ bìkan ni o inú omi ló fi sí ni o inú àpáta ló fi sí ni o inú ẹ̀ ló fi sí ni o fàyẹ́zẹ́hábù lè máa rọ́ta láwọn àsìkò kan ẹni gbọ́ ẹni gbọ́ àjẹká ẹ̀ka kò ní sí kò ní sí pọ̀ bọ̀wọ̀ ẹni kan ò ní ẹni pé jẹ pò kankan mara wọn ní kankan bí a pò tí ò sí núùmọ̀ ọlọ́run pé òun fẹ́ fi dayé láàmú táìmù wọ́n gbé pamọ́ náà ni wọ́n wà kọ́déètì sí nígbà bá dé báyìí a fi báǹkà báyìí já tó bá dé báyìí a ti báyìí búùkì ẹ̀tùn gan náà padà fàyẹ́zẹ́hábù lè máa rọ̀ ọlọ́run wàyáàtì òkúrọ́ hmm. nígbà ọ̀bá tó táwọn àsìkò mi èyí tó sọ ọ́ kalẹ̀ tó ń sọ fún wa wípé ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yìí òwe tí wọ́n fi pa láti sánmà ilé abáyẹnú àwọn bàbá wa tí wọ́n sọ wípé bínú ọ̀tàn lásọ ẹ̀jẹ̀ kò lè tàn lé ìkànnà ìtumọ̀ ni pé báyọ̀ ọ̀bá tí ì parẹ́ àátùn máa rí báyìí àátùn máa ee lásàkìfà ibi ẹ ti sunkún ẹ̀dùn ní ó tún bẹ́ o covid-19 tún lélẹ́yìí báyìí ọlọ́run yóò àṣàánú wa jẹ́ a lè ronú àti padà sọ́dọ̀ ọ̀wọ́ ọlọ́run torí ẹ ọjọ́ ti lọ púpọ̀ ṣùgbọ́n àwa tá a jẹ́ ìlímì bí àwọn ẹgbẹ́ mi náà kọjá wa náà dáa ká fi orin kan ká fi se àǹfààní láàrin ara wa àsìkò lè túmọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tá à ń sọ lórí ọ̀rọ̀ àjàkálẹ̀ àrùn kó tó parí a tù pẹ̀lú ògọ́lọ́n làfà ìfi sọ wípé kitaballahi najuru sinina. kitaballahi najuru sinina. wa nas'alu ma bina wali mabutulina. ونسأل ما بنا ولمبوتلنا ونسأل ما بنا ولم بتلينا ونسيعل ما بنا ولم بتلينا ولو دخل الأعادي جحر ضب ولو دخل الأعادي جحر ضب دخلنا خلفهم متسارعين دخلنا خلفهم متسارعين دخلنا خلفهم متسارعين دخلنا خلفهم متسارعين ب فإن كان لي ولوج لباب علم فإن كان الولوج لباب علم أشحن الوجه أغمضن لي عيونا أشحن الوجه أغمضن لي عيونا أشحن الوجه أغمضن لي عيونا أشحن الوجه أغمضن لي عيونا بسبقناهم بماضينا ولكن سبقناهم بماضينا ولكن تخلينا فصاروا السابقين تخلينا فصاروا السابقين تخلينا فصاروا السابقين Tàkọ́lẹ̀nà fàṣọrò sáàbìkì. Tọ́bá wá rí bẹ́ẹ̀, àlímúnà da àfàlínà tó lóbó ṣìfà á. Àlímúnà da àfàlínà tó lóbó ṣìfà á. Bí àódà tìǹà. لرب العالمين ادكم بعودتنا لرب العالمين بعودتنا لرب العالمين بعودتنا لرب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته الحمد لله يلا بنسى ما فاوني اتولوري ولا لا